ohun tí àwọn wá fún táwọn bá yín sọ́ọ̀sì ni pé ẹ̀yin náà gbọ́ nípa ẹ̀dọ́ ló ń ṣẹ́ ní báyìí ẹ gbọ́ nípa ẹ̀fílẹ̀ ọmọ wa ní ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ gbọ́ nípa ọ̀nẹ́rẹ́bù wa tó ń jí gbé tó ń pa.

ẹ gbé fóònù wá kí n bá sọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. Sunday Igboho. ẹ̀ka ti yọ̀ bọ́bẹ̀. ẹ gbà pé wẹ́ẹ́ máa gbé ẹ̀ ẹ̀yin ọmọ yorùbá ṣe ti rí pé ti sùn ṣe rí pé sùn ṣe rí pé tó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 máa yìnbọn kí ló dé gan ilé gbọ́dọ̀ ẹ farabalẹ̀. ìgbà tí wọ́n pa bàtà ìtọ̀ wọ́n tún mú àlàjì àwọn tó pa. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ dákẹ́ farabalẹ̀ gbọ́n tẹ́mi sọ́mi ni kẹ́ fọ́kẹ́ gbọ́n mi sí bíbáyìí. ìgbà tí wọ́n pa ẹ̀ tán wọ́n tún wá mú ọmọ kábíyèsí wa ń gàgà ń bí wọ́n tún jí gbé wọ́n tún ní kọ́ lọ gbé ránṣọ wa sọ ẹ kórìí bẹ̀ lórí ilẹ̀ bàbá mi wa. kọ́ ẹ kórìí bẹ̀ sí kí ló wà fà tẹ́mi ẹ̀mí yọ̀ káwọn fúlàní tẹ̀ ń kó káàkiri àtàwọn wọlé. ní ọ̀dọ̀ wa ń bí hmm. òdodo wa ló fẹ́ sọ fún ọ lọ́dọ̀ wa ń bí hmm. fúlàní nìkan kọ́ ní níbi ní. ọ̀gá nínú wọn jáde. wọ́n mú ọ̀gá ni. Sẹ́ni ti dẹ́dẹ̀ sí mi náà kọ́ mọ́ for year. You are here for you. Hey, you are not be North yo. Ibi báyọ̀ ṣe la Hausa o. You are not be Kaduna no. You are not be Jos yo. You are not be North yo. Dẹ́dẹ̀ sí mi náà kọ́ mọ́ for year. You are not be Kaduna. Ilẹ̀ Yorùbá lélẹ̀. Báṣọ̀ wọ everybody. Àbáyé ya ife bàjẹ́ ni. Seriki tell dem now Seriki tell dem now make dem comot for here here na ilẹ̀ Yorùbá no be ilẹ̀ Hausa no be north ogun ma paya gbogbo yín ni ogun ma paya gbogbo yín ni ah ilẹ̀ Yorùbá ni bíbá ẹ̀ kò ṣe ilẹ̀ Hausa àbáyé fẹ́ bàjẹ́ ni ilẹ̀ Yorùbá ni bíbá ilẹ̀ Yorùbá la wà Seriki control your people or else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 ẹnu wọn ká àmọ́ ẹ̀ka ní. a máa yà. wọ́n ti fi nẹ́sì ìgà wa. o tó bẹ́ẹ̀. wọ́n ti fi nẹ́sì ìgà. alága lọ kọ̀ọ̀dúró wọn. ìgbà ewu. ohun tí ọba ló fẹ́ lu. ohun tí ọba ló fẹ́ tí gbogbo rẹ̀ yóò bá fẹ́ ni kékeré kúrò lórí rẹ̀ wa tẹ́lifọ̀ ní kò sọ fún yín àfún yín lọ́jọ́ tí wọ́n padà wá sí ibi ọjà àbúlé wọn. káwọn náà fi lọ sí ọjà àbúlé wọn. tí wọ́n padà wá bí. kí ló ti ẹ̀ ń jẹ́ kálẹ̀ Yorùbá. ẹ kú olórí rẹ. èmi ni mo pàṣẹ bẹ́ẹ̀. lórúkọ mi Sunday Igboho ẹ lè wà lórí ilẹ̀ wa ń bí kọ́mọ kọ́mọ bá nílò wa kọ́mọ jẹun pé kọ́mọ níta mú wa kí ni mo sọ fún yín ẹ kú olórí ilẹ̀ wa c'est fini. naso sẹ́ríkì sẹ́ríkì ẹgbẹ́ mi dáadáa mo fún yín ní a week ogún mo fi bọ́ra là il est eléyìí tí n bá padà mo wá jagun pẹ̀lú yín tí n bá padà wá bí mo wá jagun pẹ̀lú yín. ọ̀sẹ̀ kan a week ọ̀sẹ̀ kan ìyí tẹ ṣe tó àlùmá est àwọn bàbá wa náà. ìyí tẹ ṣe tó nílẹ̀ Yorùbá tó eléyìí lọ yọ̀ bá sí wa sọ fún yọ pa ọ. Ìgbòho sọ pé kẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ bàbá òun tẹ́sà ti rí làjú mi tẹ́sà ti rí làjú mi ẹ jọ kí lórúkọ ẹmí àwọn ta ló mọ mo fún yín ní bàbá wa ṣe Sunday Igboho Adéyẹmọ ọmọ gidi Yorùbá wà pẹ̀lú Saliu Saliu emir Alhaji Saliu Alhaji Saliu emir tilẹ̀ Yorùbá gọrẹ o ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan. Quake Media bringing the work closer to your doorstep. Uh, uh ìlú gọ̀ngàn kára tí àwọn Fúlàní àtàwọn Haúsá ló wà ní ẹ̀wò tí uh, a ti ń sin gbogbo ilé wọn gẹ́gẹ́ bí a ṣe fi ilé ibi tó jẹ́ pé tó bá ti kidnap àwọn èèyàn wa àwọn obìnrin tó máa lọ bá wọn sùn ilé wọn ni wọ́n sùn. ṣìfìlámẹ̀tọ̀. jẹ́ kó ga gúnlẹ̀ náà jẹ́ kó ga sọ̀rọ̀ délẹ̀. ẹjọ́ ẹ jẹ́ kó ní ẹ̀sán mi sọ. ẹ kò sọ tẹnu ẹ. sẹ́ni ah. ẹjọ́ ẹ ọmọ ìlú ọmọ ìlú o akóbalẹ̀ agbèwà o ilẹ̀ akóbalẹ̀ oníyọ̀wà o bàtẹ́ wá gbọ́ ẹ tó bá dalẹ̀ àkó ilẹ̀ àkó ẹgbẹ́ òun tara yín sọ wọ́n ní kẹ́ pera yín lógúnlọ́gbọ̀n bẹ̀rẹ̀ kí ló pé kẹ́ máa ṣe bí tìǹbì sí káwọn kan yọ ọ̀sẹ̀ kó máa lọ pè lẹ́yìn eh, eh, eh, ẹni tó bá ti ṣerú ẹ̀. yóò bọ̀rọ̀ lọ. ẹ má dàdí ara yín gbogbo omi tẹ bá ti gbọ́ pé fúlàní bọ̀rọ̀ ló wà ń bẹ̀ ẹ lọ bá wọn bẹ̀. ṣẹ́gbẹ́ ọ̀nà tíìm ẹni tó bá jẹ owó àwọn wà ń gbowó ẹ pè wá ilé ajá àṣẹ. ilé àwọn fúlàní kòròró ẹ ti rí ayé wọn lóde wọn lè wá sílẹ̀ bàbá wa kó máa kó wa lẹ́rú wọn lè wá sílẹ̀ bàbá wa kó máa fìyà jẹ wá. obìnrin continue simple on continue lé nígbà tó fi kéré agbo fúlàní gasọ́ọ̀lì èmi dàgbà sí nígbà tí wọ́n fọwọ́ bá wọn lẹ̀ nígbà lọ́wọ́ kí wọ́n ṣe báyìí tọ́gbà ló ṣe kò sẹ́gun tó fẹ́ kọ̀ọ̀kan lẹ́yìn lórí ọ̀pá tó ń bọ̀ lọ́dọ̀ wọn. wọn bá dúkìá àjẹwọ́ tún kọ́ọ̀tì wà mọ́lẹ́ ní station. wọ́n ti pa ẹgbẹ́ rẹ̀ o. wọ́n bá dúkìá àjẹwọ́ tún kọ́ọ̀tì wà mọ́lẹ́ ní station. ọlọ́pàá tẹ́ ń jà wá dé. gbogbo àwọn ọmọ ọlọ́pàá kankan ò lè mú lórí ilẹ̀ bàbá yìí lórí ààrẹ yìí kò sọ́lọ́pàá òun ọlọ́mọ mọ́ a ó fà lẹ́ni tí ó máa lọ́wọ́ ṣe tí ẹni tí bá ti ṣẹlẹ̀ ẹ̀pá yín kó pè mí mò ń bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀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 now nínú abà tí àwọn fúlàní bòròwó tó ti kidnap àwọn èèyàn wa tó ń bá àwọn ìyàwó wa sùn nínú abúlé òun ló ti sọnà sínú ilé wọn báyìí gbogbo àwọn fúlàní. ẹ̀yin ọmọ yorùbá ẹ jí ẹ má sùn àsìkò lélẹ̀ láti gbára kúrò nínú kọ́mínísì ẹ dìde ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí a lè bọ́ nínú oko ẹrú tí àwọn bòròró fúlàní tó kó wa sí gẹ́gẹ́ tí bàbá wa ṣe Sunday Igboho Adéyẹmọ ti sọ láti jọjọ́ pé ẹ̀yin ọmọ Yorùbá àsìkò ti tó ilé ti yá ẹ dìde. Ẹ bá wá ẹ jọ ẹ bá wá jà, ẹ jà wá gbádùn dá pẹ̀lú ọ̀rọ̀ kan tó ní tó wà lọ́wọ́ ẹ èmi á kí fún ẹ kí ni rọ́bìsì tó ń bá mi sọ yìí náà àbí wà ó ya wèrè ni ah, báwo ló ti máa ń sọ kí ló máa ń ṣe ẹ. gbèsè ni gbèsè ni ẹ fún mi máa bẹ bọ ẹ jókòó díẹ̀ ẹ jókòó díẹ̀. inú ilé àwọn fúlàní náà ni wọ́n ti sunná báyìí wọ́n ti sọ náà sí gbogbo ilé wọn. má tó wọn náà ti máa ṣe àṣírí ilé wọn nígbà tí wọn tó nàìjíríà kìlà wà bẹ́ẹ̀. àìfi máa kìlà o. Thank you. Um, a ti wà ní ìlú gbọ̀ngàn ní pàṣẹ kábíyèsí ọba ti ìgbọ̀ngàn ìṣọ̀kan ọmọ yorùbá tv pẹ̀lú fífọwọ́pọ̀ Koiki Media. aṣígàngàn lọ́dọ̀ kábíyèsí aṣígàngàn ọ̀bìgàngà. ní ọ̀dọ̀ kábíyèsí. ọba aṣígàngàn ọ̀bìgàngà. bọ́ọ̀ṣà alọ́run ló gbọ́ ọ́ state. Koiki Media. bọ́ọ̀ṣà bọ́ọ̀ṣà bọ́ọ̀ṣà bọ́ọ̀ṣà ìyáwó ìlà. èyí abọ́ ní kúrò bẹ́ẹ̀ náà. àwọn ọmọdé wu baríkà. Bàbá wa ṣe Sunday Igboho Adéyẹmọ wọn ti wà pẹ̀lú kábíyèsí ti Ìgàngán ibẹ̀ ní àwa báyìí ẹ̀yin táyé bá wà fún ẹjọ́ kó lọ́wọ́ yìí báyìí. ìpa ìjókòó Koiki Media pẹ̀lú sports wọ́pọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá TV a ti wà ní ọ̀dọ̀ kábíyèsí ti ìgàngán ìgàngán pẹ̀lú bàbá Ṣèyí Sunday Igboho Adéyẹmọ nípa ohun tó ń ṣẹlẹ̀ ní ìgbèríko tí a wà yìí. Thank you. Hmm. àlàáfíà pẹ̀lú wa. ohun tí àwọn wá fún táwọn bá yín sọ́ọ̀sì ni pé ẹ̀yin náà gbọ́ nípa ẹ̀dọ́ ló ń ṣẹ́ ní báyìí ẹ gbọ́ nípa ẹ̀fílẹ̀ ọmọ wa ní ẹ̀fílẹ̀ tó ń gbé ẹ gbọ́ nípa ọ̀nẹ́rẹ́bù wa tó ń jí gbé tó ń pa.

ẹ gbé fóònù wá kí n bá sọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. Sunday Igboho. ẹ̀ka ti yọ̀ bọ́bẹ̀. ẹ gbà bọ́bẹ̀ máa gbé ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí pé ti sùn ṣe rí pé sùn ṣe rí pé tó gbà wẹ̀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 máa yìnbọn kí ló dé bẹ́ẹ̀ ilé gbọ́dọ̀ ìfarabalẹ̀. mo wọ̀ sí ibi fàtáì. ìgbà tí wọ́n pa fàtáì tán wọ́n tún mú alájà wọ́n tún pa. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ dákẹ́ farabalẹ̀ gbọ́n tẹ́mi sọ mí ni kẹ́ fọ́ọ̀kẹ́ gbọ́ mi sí bíbá yìí. ìgbà tí wọ́n pa yẹn tán wọ́n tún wá mú ọmọ kábíyèsí wa ń gàgà ń bí wọ́n tún jí gbé wọ́n tún ní kọ́ lọ gbé ránṣọ́ wa sọ ẹ kó níbẹ̀ lónìí bàbá mi wa kọ̀yẹ́ kó níbẹ̀ ṣe kí ló wá fà tẹ́mi ẹnu yọ̀ káwọn fúlàní tẹ̀ ń kó káàkiri àtàwọn ọ̀rọ̀ ní ọ̀dọ̀ wa ń bí mm. òdodo ọ̀rọ̀ ló fẹ́ sọ fún ọ lọ́dọ̀ wa ń bí fúlàní nìkan kọ́ ní níbi ní. ọ̀gá nínú wọn jáde. wọ́n mú wọn jáde. Olórí yẹn náà. Wèrè wèrè ayé yà Sẹ́ni ti dẹ́jẹ̀ sí mi náà come mọ́ for year. You are here for you. Hey, you are not be North yo. Ibi báyọ̀ ṣe na Hausa o. You are not be Kaduna no. You are not be just, yo. You are not be North yo. Dẹ́jẹ̀ sí mi náà come mọ́ for year. You are not be Kaduna. Ilẹ̀ Yorùbá your banana. a ṣàwọ̀ everybody. Aba, you even Àbáyéyà ifẹ̀ bàjẹ́ ni. Sẹ́ni ti dẹ́jẹ̀ náà. Sẹ́ni ti dẹ́jẹ̀ náà. Mi náà come mọ́ for year yẹn náà yẹ ilẹ̀ yorùbá no be ilẹ̀ haúsá no be north ogun máa pàyà gbogbo yín ni ogun máa pàyà gbogbo yín ni ah! ilẹ̀ yorùbá ni bíbá ẹ̀kọ́ ṣe ilẹ̀ haúsá àbáyé fẹ́ bàjẹ́ ni ilẹ̀ yorùbá ni bíbá ilẹ̀ yorùbá la wà sẹ́ríkì control your people or else gbèsè ọ̀dọ́ lọ́wọ́ ẹ̀ fọ́gímọ́ ó yẹ sùn sẹ́yìn. control your people Seriki ilẹ̀ Yorùbá la wà lóbi ilẹ̀ Haúsá lóbi north. a fẹ́ ṣe kí ni o a fẹ́ sọ̀rọ̀ sókè fúnra wa nígbà tá a ti ní kẹ́ ẹ sọ̀rọ̀ sókè àríbẹ̀yìn bàbá wa ẹ̀rù ń bà ẹ̀yìn ẹ̀yìn ní ọ̀dọ̀ yẹn kẹ́ ẹ bẹ̀rù torí pé ikú kẹfà gbọ́dọ̀ bẹ̀yìn lẹ́rù mọ́. àwa rí pé àwọn bàbá wa gẹ ọ̀fẹ́ sùsẹ́ẹ̀lì wọn ò dẹ̀ fẹ́ kú àwa ọ̀dọ́ bí àwọn bàbá wọn tí ẹ lè sọ̀rọ̀ ẹnu pé àlàáfíà kálàáfíà sí àtẹ̀ wà ní gbogbo ilẹ̀ Yorùbá wa ná first so adúgbò lọ́wọ́ yín kábíyèsí Ọlọ́run jẹ́ mi ogun tí àwọn bàbá àjọ náà bá lè sọ méjì mẹ́ta torí bí táwọn lọ́pọ̀ torí ká bọ́ sínú gbó gidi gan tí gbogbo Fúlàní ó fi lulẹ̀ fún wa tí o ti gbogbo nǹkan dẹ̀ wà bó ṣe yẹ kó wà gbogbo bí tí Fúlàní jogún ẹgbẹ́ fún àwọn bàbá wa wọ́n lù fi dáko gbogbo dúkìá wèrè tí wọ́n gbà péjọ síbi ẹgbàá sáà fi ń bí ẹdùtùlù ṣe

ee àbòwò ee rẹ ti gbà ọlọ́wọ́ jẹ́ kẹ́mi ogun. àlàáfíà pẹ̀lú wa. ohun tí a máa wá fún táwọn bá yín sọ́ọ̀sì ni pé ẹ̀yin náà gbọ́ nípa ẹgbọ́ ló ń ṣẹ́ nígbà ẹgbọ́ nípa ẹ̀fílẹ̀ ọmọ wa ní ẹ̀fílẹ̀ ẹgbọ́ nípa ọ̀nẹ́rẹ́bù wa tó pa àwọn ọ̀yà yín ló ń lọ mẹ́rin. ọ̀yà bá ti jọba sí ọ̀bẹ. èèyàn kan jọba sí ọ̀bẹ. ọ̀yà ni kò sẹ́yìn tó nìbọn kí bẹ́ẹ̀ ó ń ṣe abẹ́ ìkájọ àti ẹ̀yìn. kò sẹ́yìn tó nìbọn kò sẹ́yìn tó nìbọn bí báyìí. lẹ́fọ̀ àwọn bíbí ti pọ̀ jù. ẹ ń pè mí ni pé kéye ẹnìkan ọyọ bọ àlẹ yìí. ẹ Sunday Igboho lọ́wọ́ sọ́dọ̀ àmì yìí ní bá wa sọ̀rọ̀ ní ẹ ṣe sùúrù díẹ̀ náà jọ ẹ gbé fóònù wá kí n bá sọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. Sunday Igboho. ẹ ká ti yọba bẹ́ẹ̀. ẹ gbà pé wẹ́ẹ̀ máa gbé ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí pé ti sùn ṣe rí pé sùn ìbọn tí ara aláyé mi gbà lọ́wọ́ pé ó fẹ́ bá Sẹ́ríkì wọn sọ̀rọ̀ lára àwọn ọmọ Sẹ́ríkì wọn lọ gbébọn jáde. àyẹ̀wò kéèsì èèyàn tó bá ń lo agídí òun lè ká bọ̀. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ fúnra balẹ̀ ẹ lánà. ohun tí mo wá wá fún ẹ máa gbọ́ mi iṣẹ́ gbọ́ mi dáadáa. wọ́n lò ó bí ẹni de máa yìnbọn kí ló dé gan ilé gbọ́dọ̀ ìfarabalẹ̀. mo wọ̀ ṣe ibi ìgbà tí wọ́n pa bàtà ìtàn wọ́n tún mú àlàjà wọ́n tún pa. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ dákẹ́ farabalẹ̀ gbọ́n tẹ́mi sọ mi ni kẹ́ fọkàn gbọ́n mi sí bíbá yìí. ìgbà tí wọ́n pa ẹ̀ tán wọ́n tún wá mú ọmọ kábíyèsí wa ń gàgà ń bí wọ́n tún jí gbé wọ́n tún ní kọ́ lọ gbé ránṣọ́ wa sọ ẹ kó níbẹ̀ lórí ilẹ̀ bàbá wa lè wà ọ̀yẹ́ kúrú bẹ̀ ṣe kí ló wá fà tẹ́lẹ̀ ẹ̀mí ọ̀ka àwọn fúlàní tẹ̀ ń kó káàkiri àtàwọn ọ̀rọ̀ ní ọ̀dọ̀ wa ń bí òdodo ọ̀rọ̀ ló fẹ́ sọ fún ọ lọ́dọ̀ wa ń bí fúlàní nìkan kọ́ ní níjẹ́ ní. àjọ nínú wọn jáde. wọ́n mú wọn jáde. olóyè Very deep that there's a man come out for a year. We are here for you. Hey, you are not be nuts, yo. If you buy Kaduna, no, you are not be Jos, yo. You are not be nuts, yo. That there's a man come out for a Kaduna. Ilẹ̀ Yorùbá lélẹ̀. Bá a ṣàwọ̀ everybody. Àbáyé yà ifẹ̀ bàjẹ́ ni. Sẹ́ríkì tẹ́ dẹ̀ náà. Sẹ́ríkì tẹ́ dẹ̀ náà. Mi dẹ̀ come out for yíyá náà yẹ ilẹ̀ yorùbá no be ilẹ̀ haúsá no be north ogun máa pàyà gbogbo yín ni ogun máa pàyà gbogbo yín ni ah! ilẹ̀ yorùbá ni bíbá ẹ̀kọ́ ṣe ilẹ̀ haúsá àbáyé fẹ́ bàjẹ́ ni ilẹ̀ yorùbá ni bíbá ilẹ̀ yorùbá la wà sẹ́ríkì control your people or else gbèsè ọ̀dọ́ lọ́wọ́ ẹ̀ fọ́gímọ́ ó yẹ sùn sẹ́yìn.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 ẹnu wọn ká àmọ́ ẹ̀ka ní. wọ́n máa yà. wọ́n ti fi nẹ́sì ìgá wa. o tó bẹ̀. wọ́n ti fi nẹ́sì ìgá. alága lọ kọ̀ dúró wọn. ìjà ewu. Ohun tí ọba ló fẹ́ lu yẹn. Ohun tí ọba ló fẹ́ Ohun tí ọba ló fẹ́ lu yẹn. Ohun tí ọba ló fẹ́ lu yẹn tẹ́lifíṣọ́ ti kò sọ fún yín àfún iná tí wọ́n padà wájú ní fúláṣí àbúlé o. báwo ni kí ló tẹ̀ ń jẹ́ kálẹ̀ Yorùbá ọmọ ní wà á Allez! I I I don't don't don't know. Thank you. Ìgbòho ṣà. Lálẹ́ gbọ́gbọ́ alágbàgbé. Wàhálà Fúlàní ti pọ̀ jù. Wàhálà Fúlàní ti pọ̀ jù. Alága sáà ń disturb. Alẹ́ rí pé ẹ̀sùn tó aṣíwájú ni. Àwọn ti gbé mi ní ẹ̀tí lẹ́ẹ̀kan. Ọlá Ọlọ́run ni yes. Ọlá Ọlọ́run ni. So ìdí tí mo fi wá wò pé mo gbọ́dọ̀ tẹ̀lé alága ká wọ̀ lù wa. Ká wá wo ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. Alága Jábélé. Ọmọléwu Adétúnjì. Ọmọléwu àwọn ni a alága wa local government wa ń bí fún bí ọdún tó dáa tó dẹ̀ sí dáadáa so láyé ìgbà tiẹ̀ kò sí pé fúlàní ń jiyàn gbé ṣùgbọ́n àtúngbọ̀dọ̀ bínú náà àsìkò ní gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe dáadáa máa yẹn so ńgbà tó dẹ̀ rí pé onílù ò ní ó tú gbà tó rí bí gbogbo nǹkan tó ṣe ń lọ ló fi wá ká mọ́ bàdàn pé ìlú mi níbí wọ́n ní nìkẹ́ mi gan dèlú gàgà ìlú tá a ti wà tẹ́lẹ̀ sọ́kàn omi ní bíbà láti bí ọdún tó ti pẹ́ táwọn kó wà. ẹ̀kọ́ dọ́gbọ̀n bá sì ti wá mójútó ohun tí ń ṣẹlẹ̀ ń ká dé àfin lọ́dọ̀ kábíyèsí àádẹ́dọ́dọ̀ sẹ́ríkì àádọ́dọ̀ ẹ̀ sẹ́ríkì ti ń dalẹ̀ rúńlù yìí àádẹ́ ọ̀dọ̀ ẹ̀ àábí pé báwo tiẹ̀ ti jẹ́ báwo la yẹn ṣe fẹ́ gba fúlàní lórí ilẹ̀ bàbá wa tí ọmọ dẹ́rùbà wa ìdí tí mo fi wá bí nìyẹn. kí ló ń kọ́ mi? Hmm. àlàáfíà pẹ̀lú wa. ó ti àwọn wá fún táwọn bá yín sọ́ọ̀sì ní pé ẹ̀yin náà gbọ́ nípa ẹ̀dọ́ ló ń ṣẹ́ ní ibà ẹ gbọ́ nípa ẹ̀fílẹ̀ ọmọ wa ní ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ gbọ́ nípa ọ̀nẹ́rẹ́bù wa tó ń jí gbé tó ń pa àwọn ọ̀yà yín ló ń lọ mẹ́rin. ọ̀yà bá ti jọ bá ti kọ́ bẹ́ẹ̀. ẹ̀yà kájọ bá ti kọ́ bẹ́ẹ̀ ni. kò sẹ́yìn tó nìkan kí bẹ́ẹ̀ ni. oṣù abẹ́ ìkájọ abẹ́ ni. kò sẹ́yìn tó nìkan. kò sẹ́yìn tó nìkan bí báyìí. lẹ́fọ̀ àwọn bíbí ti pọ̀ jù. ẹ pè mí ni pé kéèyàn yẹn nìkan yóò bọ̀ àlẹ́ yìí. Sunday Igboho lọ́wọ́ sọ́dọ̀ àmì yìí ní bá wa sọ̀rọ̀ nínú ẹ ṣe sùúrù díẹ̀ náà ìjọ. ẹ gbé fóònù wá kí n bá sọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. ọ̀yà Sunday Igboho. ti yọ̀ bábẹ́. ẹ gbà pé wẹ́ẹ̀ máa gbé wẹ́ẹ̀ ẹ̀yin ọmọ yorùbá ṣe ti rí pé ti sùn ṣe rí pé sùn ìbọn tí aláyé mi gbà lọ́wọ́ pé ó fẹ́ bá sẹ́ríkì wọn sọ̀rọ̀ lára àwọn ọmọ sẹ́ríkì wọn lọ gbébọn jáde. ẹni. máa yìnbọn kí ló dé gan ilé gbọ́dọ̀ ẹ farabalẹ̀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 olóyún yẹ̀dá. wèrè wèrè ayé wèrè ni. sẹ́ni ti bẹ́ẹ̀ sí mi náà kọ́ máa fọ yẹ yà yẹ fún mi o yíyá náà bí nọ́ọ̀sì o ibi báyọ̀ ṣe làwùsọ o yíyá náà bí Kaduna o yíyá náà bí jọ́sì o yíyá náà bí nọ́ọ̀sì o.